ètò ìwòsàn ọ̀fẹ́ náà eléyìí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Aláké ń ìtọ́jú ẹni ọdún 2022 tí ó wáyé ní ìwòkun ńlá ní agbègbè ọbadáoko ni ó fún àwọn èèyàn agbègbè náà ní àǹfààní láti fetísílẹ̀ gbọ́ ọ̀rọ̀ nípa ètò ìlera wọn tí wọ́n sì ṣe oríṣiríṣi àyẹ̀wò fún wọn lára wọn tí a ti rí àyẹ̀wò àrùn ibà àyẹ̀wò ìfúnpá gíga ètò ìlera àyẹ̀wò ojú àti àwọn ètò àyẹ̀wò mìíràn bẹ́ẹ̀ Aláké ti ilẹ̀ Ẹ̀gbá nígbà tí ó ń ṣíde ètò náà ni ó rọ gbogbo àwọn ọmọ ilẹ̀ Ẹ̀gbá lọ́kùnrin àti lóbìnrin láti máa ṣe àyẹ̀wò ètò ìlera wọn lóòrèkóòrè kí wọ́n lè yàgò fún àti gbégidínà ikú àìtọ́jọ́. ìròkùn ńlá kò tí wá sọ fún wa pé ìta máa fi lọ sí gbòmí ìlọ́dún yìí láti lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ àti gbogbo nǹkan tó lè wà lára yàn téèyàn ò ní mọ̀ pé àfikà gbé wá síbí nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ààfin tí wọ́n ṣe àtúnṣe sí náà eléyìí tó ti lo ọgọ́rùn-ún àti ọdún méjìdínlógún láyé tí ó jẹ́ ààfin aláké nílẹ̀ Ẹ̀gbá ọba Arẹ̀mú Gbádébọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìran tí òun ní láti ṣe àtúnṣe rekete sí ààfin náà kí ó lè wà pẹ̀lú ti ìgbàlódé ni ó ti wá sí ìmúṣẹ báyìí bẹ́ẹ̀ ló dúpẹ́ lọ́wọ́ atúnlùṣe tilẹ̀ Ẹ̀gbá eléyìí tí ó ṣe agbátẹrù àtúnṣe sí ààfin ìṣẹ̀ǹbáyé náà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àtàwọn àbílẹ̀ nìyẹn inú nǹkan rí báyìí yàtọ̀ sí àtúnṣe tí wọ́n ṣe sí ààfin ìṣẹ̀ǹbáyé yìí ilé kan tí ó wà ní ẹ̀gbẹ́ ààfin náà ni wọ́n tún ṣe lọ́ṣọ̀ọ́ rẹ̀kẹ̀tẹ̀ pẹ̀lú àwọn ohun ọ̀nà gbogbo eléyìí tí ó gbé àṣà àti ìṣe lárugẹ Yẹmí Dálẹ́mọ̀ ló jábọ̀ ìròyìn